وعليكم السلام ورحمة الله وبركاته السلام ورحمة الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه gbogbo èèyàn ní ìdìmọ̀ gbogbo èèyàn ní ìdí àwọn àṣùn ìjọ mẹ́ta àwọn àṣùn ìjọ méjì mọ̀ sọ̀rọ̀ kákẹ̀bí kákẹ̀bí ṣàtúnṣe ká fi máàkì pé àwọn ohun tó ti ṣẹlẹ̀ lọ sọ̀rọ̀ àti ṣàtúnṣe ẹ̀ kò ní fẹ̀jẹ́ bákan náà fi sàwọn nípa ń tọ́lá wákàtí.